through my mind, running through my mind. You for don't tire, you for don't tire. Cause you've been running through my mind, running through my mind. You for don't tire, yes you, you for don't tire. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni á ti rẹ̀ yín. Pẹ̀ ti But pé mo mí sí Missing, missing, mí sí bí tí mo mí sí ilé gan àti máa ṣe kí ni àti máa I've been thinking about your fun me oh my god but mo mọṣẹ́ Orísun bá ti ṣe wà ní tàǹgbọ́lódé díẹ̀ yẹn mọ́ tí ń fún yín back to back Orísun la fún yàrá tó fi yá yìí tó gbásíkì tó dùn tó kí gbogbo àwọn fans ń oh lò my god Bùsọ̀ ní gbogbo lẹ ti rí àwọn fíìmù sí àwa gan la lára àgbà yìí dá tá a bá ṣe báyìí àrà àlàfíà tá a ti ṣe báyìí àrà àlàfíà tá a bá tún gbé extravaganza náà jáde àrà náà la ṣe kí ni la fi ń dá a bẹ̀rẹ̀ náà ní olórí ètò àìtó Ìjọyà oh my god so much song request even ti àṣìṣe tí màá ṣe so much song request Bùsọ̀ ẹ bá mi play báyìí ẹ bá mi play báyìí àǹtí ṣé èmi bẹ̀rẹ̀ tó ní àti mísì èmi gan mísì bọ́ òye kẹ́ máa mọ̀ wípé sábà ti lọ fún sàdé akọ̀tún akọ̀tún wọ́n ní àgbò tó bá sàṣẹ̀ sẹ́yìn báyìí agbára ló lọ ṣe kí ni ló lọ fi step up ló lọ fi mú wa láfi gbé agbára kàbìtì kàbìtì ẹgbẹ́ gbogbo ẹ̀ ti wà dimensionally okay internationally okay Orísun lánàrà gbà yí dá check check check check check la fi ṣe àti dé náà nìyẹn ìṣẹ́yàlẹ̀ tó ètò níjà tẹ̀ bá mọ̀ mi of course so many people know me but so, bá mọ̀ mi tó ní okay tani girl you know so so funkylicious bẹ́ẹ̀ ni mo wà very very funky torí pé kí ni Yusuf Ọdúnbùsọ̀lá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó yíwọ́ Tablicious yes ọ̀nà ṣe yí nínú owó bẹ́ẹ̀ ni ó máa jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ti máa ṣe kí ni ó máa jù bẹ́ẹ̀ lọ Tablicious aka funky ọmọ ẹ̀rẹ́ tó ṣe kí ni tó ń ṣe kí ni tó yìnbó wa ń ṣe mí máa ní ẹ́ẹ̀ mo sọ la yes mo dé mo dé torintorin ni in fact kọ́lọ́mọ kó ṣe kíni kó kìlọ̀ fún mi torí pé kíni àwọn orin tó máa jù lónìí mo mọ̀ pé ti ní sọ́mọ tó ń bí ti sálẹ̀ but mo máa fún yín ní hotty hotty hotty hotty song tí mo ti keep mi pé oh my god àwọn orin yìí àwọn fún àwọn nílá ti sọ wọ́n nílá ti jà sí wọ́n nílá ti jó wọ́n nílá ti yọ dáadáa tó ń pé kí ni ìjọyà lẹ́tọ̀ ètò níjọyà so no time to check time nínú dictionary mi and again bad energy ní láti stay far away torí pé kí ni energy tó pọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n òní mo ṣe kí ni ni mo gbé wá number one song on my list are you ready bẹ́ẹ̀ ni number one song tí mo ní fún yín lónìí ṣé máa ń gbọ́ àǹtí mi ẹnu gbẹ bọ̀dá mi ẹnu gbẹ ó wà lọ́wọ́ yìí ẹ jẹ́ ká bá yín náà <laughs> owó yẹn wà níbẹ̀ ṣe kí ni ká bá iná tá gángan ló ní orin ẹtì mẹ́ni tó lórin gbàdó gbàdó snare gbàdó international tẹ bá ń gbọ́ oríṣiríṣi yìí ni o ẹ ti máa mọ̀ pé gbàdó gángan ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ orin tó wá gbé jáde yìí tó ń bì wìtìwìtì orúkọ ní oil and gas oil and gas <laughs> owó epo ẹ jẹ́ ká ṣe kí ni ká bá iná ẹ ká lọ wo fídíò ẹ máa rí wípé ah, ah, ah, wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbénú ọmọ ènìyàn fún òun ni àbọ̀ àìtídé tó yá ṣì ṣe kí gbígbẹ gbẹ gbẹ gbígbẹ eh? ọṣẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ṣe rí orin yẹn níjọ́ tí mo kọ́kọ́ gbọ́ mo ní kí ló tún di Ọlámídé ó ní ẹnu gbẹ báyìí torí Ọlọ́run ẹni kì í já yín sí mo ní ìkan náà àwọn fans mi kan tán wà ní ìlú òyìnbó ìjọ yóò ṣàpè mí ó ní àwọn fa fọ́nkì báwo ni kí ló ń ṣẹlẹ̀ ah but àti sáyé ẹnu gbẹ ah, ẹ jẹ́ ká bá yín náà owó yìí ah, mo ṣàwọn pé kí ni ẹnu gbẹ wo tún ni brother yìí tún sọ báyìí tí mo ṣe já tó yẹn pé ah sweet mo ní sọ́kọ̀ tó ń sọ lélẹ̀ ẹnu gbẹ ẹjọ́ ká bá yín ṣe kí ni ká bá yín spend owó owó yẹn i must to spend ẹ náà ni à ń tẹ̀síwájú next on my list pọ́npọ́npọ́n ẹ ti mọ wípé mayor kunlọ́kan sukan yes so mayor kun mayor of Lagos <laughs> bẹ́ẹ̀ ló ti ṣe pé rẹ̀ kíkan ni orin tí mayor kun tún wáyé ṣẹ̀ bì tó gbé tàbí sọ fún pé ṣáṣá òun gangan ló pàdé lórí ètò àìtó ìjòyè àti tọ́jọ́ ti tòní mẹ́ẹ̀kú hmm. wá ṣe kí ni ó fi ṣe Kiss Daniel tẹ́fà ti rí Kiss Daniel Poco Master Boko master, come to my bedroom. I have a day for you. Are you okay? Are you okay? Bẹ́ẹ̀ ni ti kì í sálẹ̀ dẹ́ <laughs> títí mẹ́yọ̀ kún. Ṣé bá ń gbọ́ orin tí mo fi wọlé sọ? Orin tí mo sọ yẹn. Orin tí mo fi wọlé. You be running through my mind. Ẹ ti máa mọ̀ pé àwọn méjèèjì bad bad bad combination international artists. tí a ò lè ṣe kí ni tí a ò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá àti rárá ni wọ́n. Kí gan lórin tó wá gbé jáde true orin yìí orin gẹ̀ẹ́sì púpọ̀ ni àmọ́ yorùbá náà wà ń bẹ ẹ̀wẹ̀ ká lọ gbọ́ orin ká bá lè mọ ọkọ tó ń jẹ́ true gangan tí a bá tún padà dé orin kan tó wà tó tún gbá yagiyagi lára you know ìjà àlejò ó sì hot àmọ́